ipò lọ fẹ́ àáfò ẹni kò wọ̀ lọ́jẹ́ olórí gbogbo olùmọ́kà yìí àdébí ò dá ló rẹ̀ pé yẹn ò tún jẹ́ nìyẹn òkè bẹ́ẹ̀ kówó ní gbogbo àdádáwó jọ fún ẹ kákòó fún ẹ wọ́n lè fowó tán àdébí kò lè wà fi dáwà rẹ lẹ àìmọye àfá àtàn fi kò tán nísìn ó ti gbàgbé dáwà tó ń lè bá kọlù àfá àgbẹ̀ àwọn ah, àfá àgbẹ̀ jà pé àwa làfá àfẹnitọ́kín àwa lọ ni ó jára bí mi ni àbí <laughs> ètò jì ẹ lọ́n fi tàn lẹ́bí àlẹ́ gbogbo ara mọ́ta wà sí sí ẹ o torí gbà tí àlẹ́bí gbé dáwàdé ah nǹkan yẹn ó ká wọn lára pé agbógbó sáwátẹ̀ ní ní kò dá mọ́ pé ẹjá kú gbówó fún ó lè bá dákẹ́ ó sọ owó náà ó dánu ó pọ́n gbogbo ẹ̀ òun owó ló tún lè jẹ yẹn ó tún sọ̀yàwó áfún ẹ lọ́wọ́ obìnrin tó fáìn àríwí ìwé rẹ̀ ṣe nígbà tó sọ gbogbo ọ̀rọ̀ tán kí ó kánẹ́bí ní nam ọ̀la àdékan bẹ̀rẹ̀ tó rà تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآن عربية بنزين كان ẹ pé tájílá wà nù ẹ́ ó wà mẹ́ tó ní ń gọ́rọ̀ ìfẹ́ àbà àti mọ̀rọ̀ ọ̀tọ̀ tó tí kó lọ sọ̀rọ̀ gẹ́rùn gẹ́rùn ààrẹ sọ̀rọ̀ mọ́tẹ́lẹ̀ tánàbí ń kárí nígbà tánàbí débi sùdúdú bẹ̀ ó ní ti kárí ó tún àkárí dèwé onímọ̀gbà tó sí kíní tó mọ́ ní kẹ́lẹ̀ pẹ̀lá tí máa ń padà lọ bá àtọ́ ránṣẹ́ inú wọn ti ń dùn pé ọkàrí ah! kó bí ẹ ṣe jì ní arákùnrin àbúwàlẹ́dì kí ló tẹ́lẹ̀ sí ẹ àbúrúmọ̀ ah, ti fi dẹ́mú kàkàkọ́wàgbà tó ọ̀rọ̀ ọlọ́ ní pé ah, báyìí tí mọ̀ rọ́tọ́ tó ó sì gbọ́rọ̀ mọ́mọ́ ojú ẹ̀ ti ṣe kàkàkọ́wàgbà ẹmọ́tọ́ta tó mọ́mọ́ ti ṣe kí ni ó ti lójú fún wọn ọlọ́wọ́ ń ṣàlẹ́ǹjì wa ṣàlẹ́ǹjì yìí sí alẹ́ni àgbẹ́yà ńlárúwà àbáyán ọmọrọ́ sọ ní ọmọrọ́ gbé kalẹ̀ ó wà ń sin náà ìtọ́bí ní kòránì mòjídà tó tóbi jù kéèdè mòjídà àtìkò kan táwà ti tí wà ní pé káìpá wa ni ó wà gbogbo àtìkò àwọ̀ òfin ẹ̀ in fact lè rú ẹ̀mú òfin tó bá gbogbo àyèmú àti gbínú gbogbo àsìkò àfi kí lẹ́tà tó pẹ́ àwẹ̀ yìí àwẹ̀ tẹ́gbà láyé ìgbà kan ìlú ẹ̀ ìlú mìlà ó mọ̀ bá ń tì ìrún bẹ́ kígbà náà kódà á tún mọ sọ fún ìrún ẹ tí yàtọ̀ sí ti ìpínlẹ̀ sọpọ́ ti fi ń pélẹ̀ ọlọ́run ní àmì rírú ẹ̀mú wa fa ńlá ń tẹ́ fún àlú tẹ́ẹ̀ bá wá rí wa wà lá ń tẹ́ fún àlú ẹ̀ tí ẹ̀ lé mú wa ni àpọ́lé ní tẹ́ẹ̀ bá lé kí ni tẹ́ẹ̀ wa ẹ̀ tí ẹ̀ lé rí mú wa ẹ̀lẹ́ ìrìn kùránì wọ́wá tó bá rí bẹ̀ẹ̀fà tako náà rọ̀ ìwọ́tọ̀ wà gbàgbọ́ tó ń tako lọ páyà náà ẹ̀páyà náà ìtẹ́lómi fẹ́ gọ́nù ẹni ẹmọ́ sọ̀rọ̀ alẹ́ ti wà fúdù ànáàtù gáàsì àdúgbò kọ́ ní sí èyàn wà jẹ́ ẹ̀sẹ́ fi ń kóná tí ó sì mọ ìjòjú gáàsì lọ tí ó mọ ìjòjú dítù lọ ẹpáyà náà o alẹ́ ti wà kúndò àná sú èyí táàmà fèèyàn kó wàlẹ̀ ìjáàrọ̀ àtòkúta ọmọ pínlẹ̀ táyé ó yàtọ̀ sí tọ̀run àìfi òkúta káàfèrè nǹkan ọmọ kèfèrè ni ó Tọ́lá ń pè kébèrè náà lẹ́n tí ìtawáyéwádé tí èṣe tí èṣe lọ. Ọlọ́run láti pèsè ìyà náà lẹ̀ fún wọn. Ẹlómi bá gbọ́ ní sẹ́yìn lẹ́wà dáná ní. Sẹ́yìn lẹ́dá. Sẹ́yìn lẹ́dá ṣe. Àwọn ọmọ sí ọkọ̀. Ẹ̀yìn lẹ́dá. Àwakọ̀. Àbí? Kí ọlọ́run náà àjọpá yẹn wọ̀ ní? Torí pé ẹni tó dáná ló lé kí ni? Ló sọ ìbéèrè ẹwọ́n fẹ́ lè kó wọ̀n náà àánẹ̀kọ́ la sọ àbí àwọn alẹ́ iṣẹ́ kan ọ̀gá ní gbogbo ẹni tó bá pẹ́ dọ́là ọ̀sẹ̀ báyìí o ọwá lè ti sọ mi bó ṣe mọ́ sọ tèmi tó dára ní ìtọ́lọ ní aṣọ ní ọ̀nà ló sọ òun ló wà nù Al-Kùránì yìí àbí àwọn àlọ́ pé ní ayáìlà àbá sọ pé iná tó ti wà ní ọlọ́n ti dá kò í dá sí mọ́dí lólò ìlẹ̀ká fèrè ní láti dá fáàkì fèrè sí ó ti dá o níbo ló wá wà kò yẹ́ nìkan mo ti dá kódà ọlọ́n fi ànẹ́bì tó bá lè jẹ́ nàná àwọn ẹ̀rí Muhammad sallallahu alaihi wa ó ní tó rùn bá mú gan lọ́sàn ẹsẹ̀ ìbòrọ́dù tí ó sóòrùn yẹn jẹ́ kí wẹ́dà kó tutù díẹ̀ inú súnà tí ó wọn láwùjọ mú kódà láàrin lárúbá gan wọn ọ̀run tí wọ́n gan lọ́rún tí mú jù ọ̀tẹ́ wà lọ́dọ̀ tí wọ́n máa ta nǹkan ti ṣe ṣe ẹ̀nẹ́ nínú súnà ni pé tó rùn bá mú gan àtò tó rùn bá mú gan àlébi ní ẹ lọ sóòrùn yẹn lára kí ìbòrọ́dù kí wẹ́dà lè kúlù díẹ̀ bí ká mọ́ kí sóòrùn ibi torí pé ohun àsìkò tí túrì wọlé tó rùn mọ́ mú gan nínú fẹ́ ìjà annama nínú ìgbóná tó lẹ́gẹ́ ni tó wà nù ná ni ó mọ́ ń jáde lásìkò báyìí ó mọ̀ pé iná ti wà bákanáà àyẹ́bì ni iná lára ní òun kó tẹ̀dé kó náà mí síta ń jọ́ kan ọ̀nà lọ́nà wa gbà láyé pé kó mí ìmé rẹ̀ ní gbogbo gbónátàrí dá orúmọ̀ mú kìí kan òtútù lè pààyàn òtútù bẹ̀ tó lè pààyàn òní tó kára ni ẹun pẹ́kọ̀kàn mí kéde oorun gẹ́gẹ́ tó wà mẹ́ díẹ̀ tó kára fẹ́ síta obìnrin pọ́lọ́run ti dá o lọ́bọ̀ lè yóò ti páyà aná ìrẹ́nikẹ́yẹ mọ́ ìsinlọ́run ìsinlọ́run ni ogun rẹ̀ o wọ́n bá ní ọlọ́run òróró ẹgbọ́lọ̀ òru aláàánú lọ́lọ́run ìkejì náà lọ́dọ̀ rẹ̀ nẹ́bí ìbáadì anẹ́bí sọ fáwọn ẹrú mi a ní anẹ́lọ́gọ́ fún rọ̀hìm tàwíìdì yẹn a ní tó bá bí anẹ́bí aláàánú ni mí o tàwíìdì ọlọ́run fi rinlẹ̀ ká àánú ọlọ́run kọ́ wà á ná àzábí wọ́lá àzábì lálẹ́ ní o ìyà náà bá lágbára o wọn lọ́lọ́run rorò ẹ̀tọ́ bá ṣe dáadáa tó bá lọ ṣe kéjì ọgbọ̀lọ́run bá ń bẹ́ ọlọ́bàá sọ́nà wà tààlá wà sọ̀rọ̀ màá jẹ́nà olùwà bá ṣeré lẹ̀dínà àmànà wà fún wọn nírò àwọn olùgbàgbọ́ ìró tọ́lọ̀ ní kálẹ́bí fún ayé olùgbàgbọ́ ló bá wí o àwa mùsùlùmí olùgbàgbọ́ o lára ogun tó jà wá láyé ìjọ ẹ̀mọ́ oníkẹ́ gbé kẹ́límọ̀ gbàgbọ́ fún àwọn tẹ́ ìtò onígbàgbọ́ ẹgbẹ̀ bá agẹ́tọ́ bí ìgbàgbọ́ àwọn ẹlẹ́sì ìgbàgbọ́ ah! wọ́n máa bá ní ìmọ̀lẹ̀ àà nínú àwọn ogun táwọn bóyá àwọn evangelist àwọn àlùwàṣírú tẹ́kọ́ wá nìyẹn tán wá lo àwọn ọmọ elédè pé ọ̀nà wù tọ́bi pìrìsẹ́ǹtì ẹni ẹwọ ọjọ́ tí ó jẹ́ ọjọ́ júmọ̀ wa ń tọ́lọ́jọ́ ẹtì ọjọ́ fẹ́ràn ẹgbẹ́ ọjọ́ àìkú tó wọ́ ọgbọ́rọ̀ ló gbàgbọ́ fẹ́ lómi mùsùlùmí lólùgbàgbọ́ o àfi tó bá fẹ́ gbáyà igbọ́ lókù ọlọ́run wa ní ẹ fáwọn olùgbàgbọ́ ní òru ká tó pẹ́ lónígbàgbọ́ ìtọ́lọ ní agbàgbọ́ àgbàgbọ́ àwọn tó nígbàgbọ́ wà á nílò sọ̀lẹ̀ hard tọ́dì ṣiṣẹ́ rẹ̀ tó tó bá nígbàgbọ́ tó tọ́wà ni àkídà ni ọkàn ẹni ní ìgbàgbọ́ ẹni kọ́kẹ́yẹn sátìmọ́ tọ́kẹ̀ bá mọ́ alìkẹrọrù bìlìkọ́lù okò àlútkú bìlìsáà ọwà abẹnusọ́ wà láàmàlú bìlìjáwárì ọwà àfàrà ṣiṣẹ́ ẹni tó jẹ́ nígbàgbọ́ nìyẹn ọlọ́rin tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ tí ò ṣẹbọ tí ò pa islam kọlu kúkúrù ànábì mọ́ fún nírò fẹ́rẹ́rẹ́ sí ṣiṣẹ́ rẹ̀ kí ní jẹ́ sẹ́rí kí ní jẹ́ sẹ́rí ẹ̀sìn a ní kí ní jẹ́ sẹ́rí ẹ̀sìn náà nìwọ̀n kí ní jẹ́ sẹ́rí ẹgbẹ́ kí ní jẹ́ sẹ́rí ẹ̀mọ́ sẹ́rí ẹ̀nà ni wọ́n sẹ́rí sẹ́rí ẹ̀kọ́ jòkólẹ̀ ní ṣe kẹ́kẹ́ àwẹ́rùn-ún bà yẹ́ mẹ́lẹ̀ ẹ̀mọ́ ẹgbẹ́ kí ní jẹ́ sẹ́rí ẹ́ bí ìbáwò akírun ẹ̀rọ lẹ́yìn bá rà lórí okùn kí ni ń jẹ́ tẹ́ẹ̀rẹ gbogbo alẹ́lá ọmọ tẹ̀rù ń bà wá tẹ́rì ìbẹ̀rẹ̀ ìṣẹ́ pàtàkì tẹ́rì ìrùn tí àfáà yìí kan ẹnikẹ́lẹ̀ kírùn abágbádàwẹ̀ tí ah, bá ní ìrún náà ní tẹ́ẹ̀rẹ́ ẹni tó tún kírùn lẹ́tún ń takò yìí tẹ́ẹ̀tí mọ̀ mítí lọ́wọ́ kí wá ní jẹ́ tẹ́ẹ̀rẹ́ kéèyàn máa tí bọ́lọ̀ ń ṣe lákalẹ̀ tó fi rán ànẹ́bì kí ló ní bídí àdẹ́ tó yẹ bá tún wà mílù sọ̀lẹ̀ àti gbogbo bídí àtọ́jẹ́ kí ló ní mọ̀ pé sọ̀lẹ̀ àti náà

fún àwọn àlùjẹ́nà kan wà láti pèsè ilẹ̀ jù ibi tẹ́ dé sínú tẹ́jìrì min tahti al-anhar àlùjẹ́nà yóò sọ lábẹ́ ta ló ríró ẹ̀rí àwọn olóòmì lè mọ́ lọ sí àtífíṣí àwọn nǹkan tó jọ àbí gbogbo tẹ́ bá gbọ́ pé tẹ̀lẹ̀ lọ́rùn kò sí rẹ̀ láyé ó kọ lè jọra àti ìtójú kò ọ̀là kátọ́lá bí kọ́lùbì àbùdì ìyẹn fi báàlì àbí kọ́lùbì báàlì ètí òru yẹ́lẹ́ níyàn ọlọ́run pẹ̀tẹ̀ ilẹ̀ ọlọ́run alálùjẹ́nà ń bẹ fún ẹ̀tọ́ nígbàgbọ́ ayé pé olùgbàgbọ́ ní wàlùjẹ́nà o ẹmọ̀rẹ́ lórí ọgbẹ́ kèfèrí kèfèrí kèfèrí kèfèrí ọlọ́run ní àbí àwọn ọgbẹ́nu gbọ́yìn lẹ́nu àwọn èèyàn wípé kèfèrí kèfèrí ọlọ́run ní tó bá wó lédé kí ni ọlọ́run wàlùjẹ́nà òun kèfèrí ò ní wàlùjẹ́nà mùsùlùmí kọ́kọ́ wọ náà náà ọlọ́wọ́ ní kò lámọ̀ rúzùkú mínú àmì ìsámọ́rọ̀ tẹ̀ rúzùkọ́ ó wà sábà ti ń fún ẹni jíjẹ múmú ń bẹ̀ nínú àlùjánnà yìí kọlu ààbà lẹ́bí rọ̀zùkú náà mi kọbùlù wọ́n máa wùká àyí tọ́lọ̀ fún wa tẹ́lẹ̀ náà lẹ́tọ́ tún fún wa yìí èyí wa náà ní mutashabiha a mọ̀ ẹgbẹ́ fún wọn tí ó mọ̀ jọra wọn ni torí pé ilé ìgbádùn làlùjẹ́ náà kò sí tẹ́m̀bẹ̀ bákanẹ́ kò sí bànújẹ́ ń bẹ̀ èyí kú mọ́ tí ẹ bá ti wọ́ a máa fún ẹlárìsìkí oríṣiríṣi wọ́nà ń fi àdúwájú mọ̀tọ̀ harọ̀ àwà tó fún wọn nínú àlùjẹ́ náà ọlọ́ni lámúyẹ́ tí mẹ́tò ó nà ń tún wàlàjáàlù

ìyàwó lágbẹ́yádá ó jẹ́ ètò tuntun gbogbo wọn àti tó wà ń bẹ̀ àbátawọ̀ àlùjẹ́nà látayé ìyẹ́ pé àwọn tó wà láyé tó wà àlùjẹ́nà lọ́run gbogbo bákanáà náà rí àápọ̀ wọn mọ́ wọ́n ní àfọ̀mọ́ yìí ṣe bí ọjọ́ orí nìkan àbíkẹ́ ẹ̀mọ́ bá wọn lé gbogbo nìkan àápọ̀ wọn mọ́ kò ní sí wà tí ò dá lára wọn kò ní sí ọlọ́pọ̀ wọn mọ́ bí tẹ́yẹ mọ́ kò ní tẹ́yẹ ó ètì lára wọn láwọn obìnrin ọmọ àlùjẹ́nà àìpé ẹ̀yin obìnrin wa ẹ̀yin náà gbọ́dọ̀ múra sí ṣẹ́ kẹ́lẹ́ bá wà nínú àlùjẹ́nà pẹ̀láwọn obìnrin tọ́lọ́run ti pèsè kalẹ̀ síbẹ̀ ọdọ́wọ́ kálukú wa ká máa ṣe ti ọlọ́run ọba àlùkẹ́ ọlá wàhún fi àkọọ̀lìdún èyí wà mọ̀ bẹ́mẹ̀ gbére ẹ̀rì kọ́ látayé èyí jẹ́ lọ gbére mọ́tọ̀rún yẹ kọ́ọ̀lìdún náà ni èyí mọ̀ bẹ́mẹ̀ gbére tẹ́ fi ẹkẹ́yàn di ọ̀run náà rí onílé tí ò ní òpin ẹni tó bá ti wọ́n bí ò ní jáde mọ́ gbogbo gbádùn tí yẹn bá gbádùn láyé yìí tí yẹn wà mọ́yà yóò padà sí ilẹ̀ ẹjọ́ kan káàtìtẹ́ de ọjọ́ gbẹ̀dẹ̀ kíyàmá ọlọ́wà ní inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama wa nínú ẹ̀sùn láti ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wa fún wa

torí pé ìtànsọ̀ yẹ kò fẹ́ pẹ́kọ̀ rẹ̀ onílọ́nà òsọ́bà bàbá ní kagbà kùránì gbọ́ lódodo gẹ́gẹ́ olùgbàgbọ́ àágbàgbọ́ ló ti sọ̀kalẹ̀ ní kíkà rẹ̀ lára kiri àti tó mú wa ọlọ́run náwọn mùmí ní òdodo wọ́n mọ̀ wa na tọ́lọ bá sàtòrí èkó ẹnu kọ̀láàrin tí ọlọ́run gbà lérò tí ọlọ́run ní ìpẹ̀lú kẹyẹ a máa yẹ wò ìkẹlọ́lọ́run gbà lérò ẹ máa yẹ òfin ọlọ́run wò ẹlú nítorí kẹlọ́lọ́run ní tóbi ní àmọ́ ẹ̀tẹ̀ yíò ẹlú ní kẹlọ́lọ́run fi ní àmọ́ gbàwẹ̀ à ìfóònù ẹlọ́lọ́run ló dáwà tí ó wá ìrìlálànú ni ẹlọ́ wá rí tó ní ká máa gbàwẹ̀ tó máa fi ibi pa wá ni yóò máa yẹ òfin ọlọ́run bá wò lòmìnir gidi ẹsẹ̀ yìí tí òfin bá ti rófin ọlọ́run tẹ̀mí iná wà bá náà yóò lóhun gbọ́ wọn gbà ní gbá wọn kèfè rí gẹ́bọ́lọ́ ní sọ̀rọ̀ àwọn bà ní Israel àwọn ní sẹ̀mí iná wà àpá iná agbọ́ ṣùgbọ́n àgbà káà mọ́ rí bẹ́yẹn òjò tó bá ti ń sọ̀rọ̀ Kùránì fún ẹ tó bá ti ń tako wọ́n náà ti lọ pé sẹ̀mí iná wà àpá iná ìṣesí kèfè rí nìyẹn àwọn náà mọ́ sọ pé kí lọ́nà wá fẹ́ gbà lérò pẹ̀lú nǹkan yẹn àbí ká lẹ́bí mú dájọ́ wá ìkí lọ́nà ọ̀rùn gbọ́n ní ṣe pẹ̀lẹ́sìn yóò mọ̀ ẹ̀yẹ̀wò mùsùlùmí gidi ò ní sọ bá yóò gbà náà àwọn sọ̀hábà wa ní tẹ́fi jẹ́ ní tó jẹ́ pé àlélé pàbá nìyẹn àwọn àlàyé tọ́lọ́ ṣe nínú al àti àwọn òfin àtàkòjú ìtọ́lọ́mú wá ọlọ́run fi ń sọ àwọn ẹlòmí nù orígbà tí wà gbàgbọ́ yóò tàkò náà yóò lọ́lọ́run sọ bá fàyáàdì bí kẹsí ìrọ̀ àìsímọ́yẹ ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run ti fi ti mọ̀ náà tó ní ọ̀tá náà bẹ́ gọ́rọ̀ alùkùránì ká fi mọ́ ní gbọ́ kánọ́bà àtakò bẹ́ẹ̀rù mi ti ń gbọ́yọ́ lé níhùn àdádálẹ̀ wa ara yìí lẹ́tọ̀ kan náà wọ́n àtẹ́nìkan náà jọ ń sọ̀rọ̀ wọ́n ní pẹ́pẹ́ fóònù ẹni ẹ sọ̀rọ̀ fún wọ́n ní afá àwọn ti sọ wá ní òfẹ́ bàbá ẹ sọ̀rọ̀ abẹ́ẹ̀tọ́ ti sọ wá ní orí fóònù tí máa sọ báyìí ó ní ó ní ànábì ò lè tú Kùránì pé àdìsì lànábì ó ní tẹ̀sírì bá ń ṣe yìí ó ní ìtú Kùránì pé ànábì gẹ́gẹ́ tú ẹni tí mọ̀rí ọ̀rọ̀ ti wá fẹ́ lé lórí fóònù ó dàtà kó fẹ́ wọ́n ní sọ̀rọ̀ pé nẹ́tùkú wa ó ní kò sí ọ̀rọ̀ pé ọjíwà lè jù kò pàyẹ̀ tó lè dìná ló ní oníkò sí onítàmébí ló láyé wọ́n fẹ́ mọ fúnlẹ̀ rí wọ́n ní ẹyọ kan ti yẹ̀wúdí náà lànẹ́bí lò fún òfin tí wọ́n ti ní ọ̀nà òfin tó wá lọ́dọ̀ àníbi ti yẹ̀údí náà máa lò wọ́n pẹ́ yẹ̀údí àti mùsùlùmí kan lọ́jọ́ bá wí tó ẹlòmí ń takùn tí ọlọ́run mú wá ní alkùnrán àlàyé tọ́lọ́run bá ṣe ń dàmí ọlọ́run fi fi ẹ̀mí mọ̀nà àtọ́bájọ́ nígbàgbọ́ àmì ó fi kọnù ìyẹn ló bàbá bá gbọ́ wà àti káfọ́ kan gbàgbọ́gbọ́ wọ́n tó bá ti ń gbọ́ pé bàbá náà ló mọjá sí ní ara rẹ̀ ọlọ́nkó sàánú wa ayé pé kọ́rọ̀ da kò mí gbogbo ẹ̀ ni ó gbà wọlé àmì ó tàtà ara rẹ̀ mọ̀nà àmì ó dé gíní wọ́n tàtà ara rẹ̀ àwọn ní ká tún ọkàn ara ṣe ọlọ́run nítorí tọ́lọ́ yóò dín yí ìlà ọlọ́run láwọn tí wọ́n owó tí ẹ̀fẹ́ kálọ́lọ́ ń sọ kódà kẹ ní àfà wá wí báyìí ilẹ̀ yóò bá rán dírà yóò gbà ẹ̀ lẹ́nu yìí àbí kí ni constitution wá sọ ó gbà ẹ̀ lẹ́nu yìí ìwọ́n pé ọlọ́run wí kò fẹ́ gbọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ọgbọ̀dọ̀ máa wúrú wà báyìí tó ní ṣókí ò ní pé kábẹ̀rù ọlọ́run ká máa ń táwáyé wá ṣe gẹ́gẹ́ bí ayàtà fi bẹ̀rẹ̀ fún

tọ́ ṣe fún yóò padà sí kíní odò yóò padà sí kíní yóò padà hàn torí náà ká lọ kọ́ ẹ̀sìn ká jòkó síbi tó ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ká mọ̀ dáadáa ká sì ṣe bọ́nà wa sánà wa tààlà ẹ̀sùnkẹ́ náà lẹ́gbọ́ wa Muhammad ká má jẹ́ káyé tàn wá o ayé ní ọmọ tàn ápọ̀ sí kéré ọmọ èké ẹ̀sìn lọ́hùn tí ẹ̀ bá ti bàlágà ẹ̀sìn ti dọ̀rọ̀ yẹn fún o kódà ń ta fọ́nú ẹ̀sìn pé ká tó bàlágà láti mọ̀ fún ọmọ àníbi ọmọ yí ọmọ ọdún méje ẹmọ ọkọ nírun tó bá dọdún mẹ́wàá ẹmọ dé gíní ẹmọ ìlú tí ó bá kí ẹmọ ọ̀pọ̀lọpọ̀ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá tí ni kọ́mọ bá tẹ yára yára lè bàlágà lọ́dún mẹ́wàá láwùjọ ti wà ní pé ẹ̀rí tó ní àmọ́ ọkọ tí ò sì sí ìdàgbà ẹ̀rí pé tó pàtàkì ni bákan náà àwẹ̀ ló délẹ̀ yìí ọmọ tí ò sí bàlágà náà kàtùmọ̀ fi kọ kò lè bá àmọ́ lára kó mọ tó wáyé wá tó bá gbà gẹ́mọ̀ sálàpù àti ní àwọn máa ń sọ wà mọ̀ àwọn ọmọ àwọn tí bí bá ń pa wọ́n àbọ́n tó fún àwọn wà nǹkan àṣírí fún wọn tí tí lè ó fi sú báwọn ẹni ìṣíwájú wọn sọ alábọ̀ ti kọmọ sí wọn nìyẹn àwa lè ní láàfẹ́ kọmọ ọmọ tó wáyé wá ṣe aláànífẹ́ ọmọ lẹ́fi rán ọmọ mi tọ́dàgbà yóò sì mọ fagbó lọ́sàn rẹ̀ àbí ọmọ mùsùlùmí sì ni kódà ń gbà tẹ́bí àwọn aláàfà jàǹkẹ̀jàǹkẹ́ ní kíní 200 àwọn nǹkan tó yẹ ká akọ àkọ ọmọ mi náà yàtẹ̀ wọ́n kọ owó yàtẹ̀ ìgbọ́n mi òun kọ́ ló yà wọ́n ṣe kí ni negligence àwọn òbí ẹ̀ ló ṣẹlẹ̀ ní ara rẹ̀ gbogbo ìta wáyé wà a àmọ́ fún ọmọ wa ní láti kékeré kódà ní tó lágbára jùlọ tá a máa ń ṣe ní ìṣẹ́jọ́ ah, sí ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n tó wù àbí tàbá mọ́ tá wáyé wá ti tọ́rọ sí bò aláti kápọ̀ wọn lọ àìsì kò tí ìdọ̀rọ̀ yẹn fún ọgbẹ́gbẹ́ tí wọ́n mọ́ ilẹ̀ àgbàlagbà ní ilé ogun ọtí lọ ní àdúró owó ẹ̀rí àwọn sọ́ábà mọ́ ọmọ lọ sí hajj àwọn tẹ́bì lówó rẹ̀ wà láwùjọ wà yìí tẹ́ ní tọ́ka tọ́sọ ọ̀tọ̀ níbi tẹ́ ń kọ́ ọmọ lọ tẹ́ ìkọ́sẹ̀lẹ̀ Gbogbo orú nǹkan báyìí ní ojúṣe wa ni, ká sì máa ń mú nǹkan mi pẹ̀lú Ọlọ́run ẹni tí bá ti ń sin lọ́n tí máa ń bá wọn síṣẹ̀ sí tọ́jọ́ ń sọ̀rọ̀ tọ́jọ́ máa ń pàtẹ́wọ́ nǹkan dàmú ara ẹ̀ lásán kò sí lọ́wọ́ wá ní ẹ̀sìn ìrámàtí yá aláwọ̀ ká mẹ́sí kíní yáyà tẹ̀ kó á jẹ́ pé ń tọ́ wà lérò pẹ̀lú yáyà tẹ̀ òun ni kọ́ máa ṣẹbọ ọlọ́run sọ yíò ọlọ́run sọ yíò mọ́pàárọ́ mọ́ ọlọ́run ọba abẹ́nàwà kánà wá tààlá ináwẹ̀ ìlàwà ìkọ́rọ̀ta ìgbàlẹ̀ ẹ̀sùn fún wa ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kí agbàláyé àtúkí àwọn mọ̀ṣáyé fún wa ní ìkàlẹ̀lẹ́ kan tí àkọ́lọ́pọ̀ dárí pẹ̀lú orí dáadáa ìgbìyànjú yín lórí dáwà ìkọ́rọ̀wà kánà wá tààlá fún wa ìgbàlẹ̀ ìjọsìn fún wa pẹ̀lú àtọ́rí àwọn ṣẹ́kù wa Lukman ṣẹ́kù wa Abujere Mansur fàwàlé àti gbogbo alápapọ̀ àwọn ẹ̀kọ́ eh, oníyànjú àmìlà ọkọ̀lára ni àwọn afáwà ń jẹ́ kọ́lọ̀n tí níyànjú súnlẹ̀ délẹ̀ kọ́lọ̀n tó mọ̀jẹ̀ mọ̀kàrátà mọ̀kẹ́ àbáwá náà tí àwà pẹ̀lú wa àwọn owó kékeré ọjọ́ orí wa torí ẹlòmí ìjọba láàmọ́ owó ní òlábí wọn náà kó ẹlẹ́yìn náà àbídí ẹ̀bá ti rí náà yẹn ti mọ́ mú ẹ̀wọ̀ kékeré ọjọ́ orí wa ẹjùkùn torí tọ́lọ́ ọmọ dáa tán lẹ́ àwọn olè àgbáyé kọ́lọ̀ ń jó dalẹ́ àpàdàtà abúlé kọ́lọ̀ ni ìwé mọ́ra ti wà ní lẹ́ńtà wọn sí ní ẹ̀kọ́ sílé lọ́wọ́ àpàlà ẹ̀dá ní pẹ̀lú ìdàdà kọ́lọ̀ kí ọjọ́ àpàdàtà abúlé gbogbo àti àbọ̀nẹ́ kọ́lọ̀ وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته